الحمد لله الذي بنعمته وبفضله تتم الصالحات الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدوك فون لون أترى عليكم كي لون أترى على فون نبي صلى الله عليه وآله وسلم أورا لي النبي وصحابه رهتي بوينتي وبالوري لأن تنبي موابا وحسيو في دجو القيامة eléyìí ni ètò yín ètò wa àsọ̀rọ̀tọ̀ èyí tí ó máa ń dé sí etíbọ̀ wa ní gbogbo ọjọ́ júmọ́ láti ilé agbóhùnsáfẹ́fẹ́ 32 FM fẹ̀yìn ẹ̀ ní èyí kalẹ̀ sí laughter house premier hill mọ́kọ́lá ìbàdàn èyí tí àwọn afáwà fadilatu sheikh suleiman muhammad al-awwal amúbíyẹyà tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa ní yàrá bódìjà central mosque bákan náà ìmáàmù àgbà fún wa ní green mosque ní gbàgì tí wọ́n máa ń bá ní yànnàná ọ̀rọ̀ nípa ọlọ́run bí ànábì bí báyìí lórí ohun tó so mọ́ ẹ̀sìn wa kí ọlọ́run kó mọ́sà ìjẹ́ kí á rí àwọn afáwà pẹ̀lú yìí dáadáa ní ti ètò ti àárọ̀ yìí àwọn afáwà ti wà ní ìkàlẹ̀ fún ètò ti àárọ̀ yìí lórí tí wọ́n bá wa bá lọ tẹ́lẹ̀ òun náà ni a ti wà so nǹkan kan ló fà tí a fi yàbàrá kó ń bẹ̀ ní ọ̀sẹ̀ tí ó lọ ṣùgbọ́n a padà síbẹ̀ gẹ́gẹ́ bí àwọn afáwà ti sọ kọ́lọ́n kó sì jẹ́ kí a gbọ́ wọn ní àgbọ́yé kó jẹ́ kó rọrùn fún wa láti múlò kó san wá lẹ́san rẹ̀ láyé àti ní alkiyama falyatafaddal mashkuran ma'jura. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائماً قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين أعانكم الله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقني فون بريرة سوى مسلمين الحمد لله أظن ترى لكم كرات قريفان النبي صلى الله, عليه وسلم, عليه وسلم. أن يبادد láti bá a máa jẹ́ ìkẹ́ fún gbogbo wa ìkẹ́ ló pe ní ànábì ọ̀bẹ̀rẹ̀ làmẹ́jọ ó kí ànábí jọ gbìyànjú kí a máa tara lé àtàwọn sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú ànábí o bàbá àti ìyá wa kí wọn pẹ̀lú ànábí o àwọn ọmọ wa kẹwà pẹ̀lú ànábí àwọn aya wa kẹwà pẹ̀lú ànábí o àwọn àfáàmọ́ kí wa kẹwà pẹ̀lú ànábí o àwọn ọ̀rẹ́ wa àwọn àná wa mọ́sàá kẹwà gbà pẹ̀lú ànábí sallallahu alaihi wasallam tá a sì ń fẹ́ kí a máa fọkàn bá wa lọ lórí rẹ̀ nítorí wípé <clears throat> zakai ó ní báṣe pẹ̀lú kárọ̀ máa dẹ̀lú tàbí kárọ̀ máa dẹ̀lú tá a bá ti kọ̀ tá a máa yọ zaka owó wa gbogbo bí wọ́n bá ti máa ṣe bẹ́ẹ̀ ọba dẹ́dọ̀ ò ní rọ́jò àlùbáríkà fún òjò lè máa rọ yọ́ọ́ máa ba nǹkan jẹ́ ni òjò lè máa rọ nǹkan mìíràn yọ́ọ́ ṣẹlẹ̀ sí wọn kí ẹ bá ṣe àánú ọlọ́run tó ń fi ń wò wá pẹ̀lú àwọn dáàbà táwọn ọba ni dánú ẹ̀sẹ̀ yẹn àti àwọn abẹ́wú bó ṣe wọ́n àdìsí abẹ́bùnú Umar ọba àdẹ́dá hmm. ìbà títí máa kàn omi kankan mọ́ láti sánmà lélẹ́yìí fi pàtàkì láti jẹ́ kí àdìjọ màá kásìjọ gbọ́yé yékéyéké. Allah subhanahu wa ta'ala tó gbé ètò zakai kalẹ̀ ó ṣe ní oúnjẹ fún àwọn aláìní ó sì ṣe ní ìfọ dúkìá mọ́ fún àwọn tí wọ́n ní jẹ́mọ́ àwa máa bira wa léèrè wípé kí ló bá dẹ́dà ní amúwáná tí àwa fi sọ wípé pípọ̀tọ̀ pọ̀n àbí gíga tó gara òní òní jẹ́ kí a lè ṣe lẹ́ni ìta gbèyẹ̀wò tá a lórí ẹ̀ òun náà ni zakatul ghanami. bola sai ma yau zaka a tinu da larbawa bahimatul an'am nino da larbawa in ti ma pe ben gbogbo eranko to ba ni owo meji nwaju ese meji leyin ni wan fi mere rin po nigba kankan na ma adasi ba sugbon ke fa egbe re ya ke se ti e re o ewura na njera o nta wuri pe gbe ti e se ranko abija ti fe ya nínú èdè lárúbáwá tí wọ́n mọ̀ báyìí mọ́tò lánàá nìyẹn ṣùgbọ́n gbàtọ́ lọ́nà mọ́tò sàlám fún wa ọwọ́ ń sàrè pé báyìí mọ́tò lánàá mi tẹ́mi fẹ́ kẹ́ ẹ fi sí ẹ̀sìn ó yàtọ̀ sí tí lárúbáwá ń pè bẹ́ẹ̀ ti hàn o báyìí mọ́tò lọ́rọ̀ tèmi ọba dẹ́dà mẹ́ta ni ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ apin méjì àkọ́kọ́ àlìbádánà ó ní ìlìbákọ̀r ó ní màálù gbọ́dọ̀ mọ̀ wá apin méjì nínú jẹ́ ká mú látọ̀wọ́ ẹ̀yìn báwọn rọ́nàmù pín méjì o kí là ń pè ní rọ́nàmù àgbò àtìyàwó rẹ̀ ta níyàwó àgbò àgùtàn àgùtàn tàbí ewúrẹ́ àtọkọ rẹ̀ ta ni ọkọ ewúrẹ́ òbúkọ àwọn ni wọ́n pín méjì àwọn ni rọ́nàmù tá bá sì wó lọ a rí wípé àwọn méjèèjì jẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta iná ìlà máa fi pa iléyá àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa fi kí ni o gbogbo iye tí wọ́n máa ta ẹran míì tọ́jà sí mẹ́tẹ̀ẹ̀ta yìí kò wọlé yá o kí o pòmì ìṣàdọ́lá nínú ìsìláàmù halali lẹ́sìn àmá jẹ́sìn àmá jẹ́sìn bó ṣe wọ́n láti sí umu salama rọ́bí àtàrà rọ̀dọ́ àmá jẹ́sìn ṣùgbọ́n tó ti bá ṣe ń jẹ́ yìí tó sì jẹ́ wípé ẹranko ìfẹsẹ̀ méjì rí lẹ́yìn ìfọ méjì rí iwájú kèsì ìfẹ́ ẹranko ẹgbẹ́ rẹ ya kò wọlé ya torí kò sínú báyìí mọ́tò rámì tó bá dé kàṣí kíni o tọ́sọ̀ fún ànábì àwa ń bọ̀ tá a bá wo àwùjọ lónìí àgbẹ̀ póríṣiríṣi àgbẹ̀ olóyin bẹ àgbẹ̀ ọlọ́gbìn bẹ àgbẹ̀ náà lẹ́lẹ́ja náà àgbẹ̀ ẹlẹ́ja ń bẹ bákan náà àgbẹ̀ ẹlẹ́ran ń kọ́dà àgbẹ̀ àwọn abìyẹ náà mẹ́ wọ́n ní àtọ́kì bàbá wọ́n wá lọ́dọ̀ àtà bàbá tọ́kì nìyẹn àwọn ọba wọn ò wọn ò wáyé tìbí àwọn tọ́kì nìyẹn àná tọ́kì ní bísínẹ́sì wọn so àgbẹ̀lẹ́dìẹ̀ ń bẹ jẹ́mọ́ ìwọ tó jẹ́ mùsùlùmí tó fẹ́ pàdé ọlọ́run ọba dáadáa dẹ́mọ́ gbogbo tó jẹ́ àmọ́ sọ níta sọ yìí ẹ kẹsàdédé rí fáàmù kan wọ́n bá ní à àná ní wọ́n bá ń mm. kò mọ́ lónìí mm. ah. yìí ti ń fa òlélẹ́yìí o ah bóòlá ṣe yọ zaka níbi àwọn nǹkan yìí sáàtò yọ zaka ń bí ẹdíẹ sáyọ zaka ń bí tọ́kì gbogbo àwọn nǹkan yìí la fẹ́ fọ̀ kọ́mọ́ èyí tá a jọ pa yọ zaka ń bẹ bóòlá ṣe yọ kí sì ní lẹ́dẹ̀ nǹkan tí a yọ. alugọ́nàm àti mà pé ó ń bèjì òbúkọ àti ìyàwó rẹ̀ tí í ṣe ewúrẹ́ fine. Allah subhanahu wa ta'ala ó fi ìkẹ̀bá wa lò pọ̀ àkọ́kọ́ ẹni tó bá dẹ́dà bá fún ní ìkàpá ó ní àgbò ó ní lẹ́gbẹ̀rẹ̀ àgùtàn àbí ewúrẹ́ ló ní àbí kí ni ìyàwó ọkọ rẹ̀ òbúkọ. Uh, tí wọ́n ń sìn wọ́n nígbà wo ni ọ̀yọ̀ zàkà ń bẹ̀ mélòó ni ó sì dì béèyàn bá ní àgbò méjì mẹ́ta bá àwọn àgùntàn mẹ́rin mẹ́fà méje mẹ́jọ títí lọ́bẹ̀ èdógún kọ̀mọ̀ní yóò zàkà ń bẹ̀ lọ́bẹ̀ èdè twenty five kọ̀mọ̀ní yóò ń bẹ̀ lọ́bẹ̀ èdè thirty mọ́kàndínlógójì. mọ́kàndínlógójì kò ní ọ̀sàgà mẹ́rin nígbà tó bá tó pé ogójì ni ó tún wá jẹ́ pé zakawọ̀ in tó sì ní ìná ọdún wọn. ọdún kan o. ọdún kan ó gorí wọn. ọdún kan tó ti ní abáhùn tí ń dà jẹ bákan náà kájú rẹ̀ yóò jẹ́ pé ìmọ̀ ni wọ́n. tí ó e ṣe kí ni o màálùfà ẹran tó jẹ́ wípé àrùn àrùn àǹdà wọn jẹ ni filimara ilmọba àǹdà wọn jẹ pẹ̀lú kóòkù ọlọ́run ọba tó wù láti sánmà kèé ṣe pàǹdà wọn jẹ ṣùgbọ́n kò síbò míì tí wọ́n ti jẹun jùbọ́ ju inú oko olóko lọ tàbáwọn kan tó jẹ́ pé alágíríkì ni wọ́n àwọn ń báwọn èèyàn gbin gíráàsì wọ́n wá fi àwọn kan ṣe ṣámpù ibẹ̀ ni wọ́n wá ń dọ́gbọ́n ìdẹ́ràn rẹ lọ wọ́n ti lọ máa jẹ sáìmà in tó wá láti sẹ́mà tọba dẹ́dà tó fi kí ni o tó fi sàǹfààní fún wa ardu ambatati ala ardu bi idni rabbiha ọba dẹ́dà ló fi ló ní ọjà àwọn náà ti máa wọn àyè tó pé bójú bá ti dé báyìí kòkó ọ̀sẹ̀ yọ̀ ń bẹ̀ ẹran ń dà jẹ́ wọ́n hmm. dà kí ni o. wọ́n dà jẹ. wọ́n dà jẹ. oúnjẹ kókó láyé ṣe nǹkan téèyàn gbìn. tó bá ti pé fọ́ọ̀tì ayọ̀ zaka ń bẹ. kí wàá ní ẹni tó ní ìkíni ọ̀yọ́ ẹni tó sì ní ì tó mùsùlùmí yìí tí ó ma yọ ní jaza níbo níbi àgbò àbí ìran àgbòmagútàn kí ni tá ń pè bẹ́ẹ̀ òun náà ni ọmọ ẹran àgbò ọmọ ẹran àgùtàn tó ti klọ́ọ̀kì sí tata àṣùhórí nìyí tó ti pé oṣù mẹ́fà mélòó ni ọ wà mú nínú ogójì ṣáàtún ẹyọ kan náà ni ó mú fọba dẹ́dà tọ́bọ̀ wá jẹ́ ìran àwọn ewúrẹ́ stroke eh, ọkọ rẹ̀ òbúkọ ìran tí wọ́n yóò mú ẹyọ kan tó jẹ́ ṣáàtù tiwọn tí ó wà mú ọ gbọdọ ní ọjọ́ orí wo sanatani kamilatan nínú rántí ẹ òun ó pè odidi ọdún kan taa a dẹ̀ lọ wò náà níbi yí pípaléyá agbo àti oṣù mẹ́fà làwọn oṣù mẹ́fà ewúrẹ́ àtọkọ rẹ̀ kí làwọn ọdún kan ọmọ ọdún kan lọ́dọ̀ àwọn eléwúrẹ́dé ọmọ oṣù mẹ́fà lọ́dọ̀ àwọn alágbòtà alágbò mú fọba ẹyọ kan ní nǹkan yóò tún pọ́dún kan nígbà bá pé. ní ogójì tọ́bọ̀ wá jẹ́ pé tààtì náà náà náà lò ní tí sàn pò sí ipò sọ́hun tọ́dún kan fi yé pé kò ní í yọ nǹkan kan lórí ẹ̀ nǹkan kan lórí ẹ̀ fọba rẹ̀ gà yóò kò sí é ṣe pé ọ ń bọ̀ wọn láti tà wọ́n hmm. Hmm. nǹkan mìíràn tún níyàn àbọ̀m̀bí eléyàn á sàlàyé dáadáa pọ́ọ́nà bọ́ sí báyìí ní kí ní bá tún gbèrú sí ní gbèrú sí láti 40 tó ti yàrá kẹtẹ́lẹ̀ kọ́ bá di 41 42 43 44 láàrínláà ọbẹ̀ èpé 50 ó tún fò ó di 60 ó tún fò ó di 70 80 90 100 110 119 kọ̀mọ̀ ní yọ̀zàká ní gbogbo ọdún tá ń sọ yìí wọ́n kú sí là ń ẹyọ kan náà ni ọmọ yọ títí tí òun wá fi sórí sọ ní àtàn wa ìṣìrìnà rọ́ọ̀sán hmm, ọgọ́fà ni nígbà ọba tó di one twenty ìní ọ wà di pé yọ ọmọ yọ méjì ọmọ méjì. islam ọmọ rẹ ọrùn. ìsájọ rọra mélòó ni ọyọ rí forty one. forty one ẹyọ kan náà ni. Eh, forty two. ẹyọ kan forty three forty four forty five forty six kí ni ọmọ wa yọ báwọn títí tí è pé one twenty nígbà tó tó pé one twenty ìní ó wa di méjì. jẹ́mọ́ ẹ̀ kọ́kọ́ wọ àánú náà láti one to thirty nine hmm. ọlọ́ọ̀ni ọmọ yọ̀ọ̀ta kà mẹ́ láti forty yọ̀ọ̀yọ̀ kan forty one forty two forty three forty four forty five forty six tí tí tí tí tí Open hundred ẹ̀ẹ̀kan náà ni ọmọ yọ eighty ẹ̀ẹ̀kan náà ni ọ one ten one fifteen one eighteen one nineteen ẹ̀ẹ̀kan náà máa yọ nígbà ọba tó di one twenty yóò ṣe máa wáyọ mélòó méjì fún ta ni o fún ọba dẹ́dà hmm. subhanahu wa ta'ala ọba dẹ́dà ò ṣe o àánú ńlá lélẹ́yìí o látọ̀dọ̀ ọba dẹ́dà fún gbogbo àwa mùsùlùmí ẹran ìtúwà ń lọ ń rọ tó di one twenty one yóò máa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ láti kí ni o one one kí ni o one twenty one tí èdè two hundred. Hmm, ìgbàanu. ìgbàanu. ọgọ́rùn-ún méjì. twenty three two hundred mẹ́rin ọmọ yọ naam láti forty di one twenty. ẹyọ kan náà ni wọ́n máa yọ àbí. tọ́ba di one twenty. one twenty one tí ó fi è di two hundred kí ni wọ́n máa yọ àbá. Ah, naam yọ máa yọ méjì. láti two oh one ti di three hundred kí ni wọ́n máa yọ yọ máa yọ mẹ́ta. tọ́ba wá ń di pọ́ńkọ four hundred. irinwó. sókè. okay láti inú ọgọ́rùn-ún kọ̀ọ̀kan yóò máa yọyọ kọ̀ọ̀kan hmm. títí ó fi máa pọ̀ sí báwọn. lórí four hundred yẹn mẹ́rin ni ó wà yọ báwọn. yóò wà àwa dúpẹ́ lọ́dọ̀ bá dẹ́dà káwá wo àwọn fèsì tí ń bẹ láàrin wọn síra wọn yìí tí ìyìn tó bá dẹ́dà gbà tí ó sì yàtọ̀ torí pé kéètì pé iye kan tó wọ̀ bá dẹ́dà sí kíni o tó fi lélẹ̀ àtúwá ní mọ́jẹ̀mú tí ń bẹ òun rèé o yam telika roi adila agunama milkan taman eni ti o yo zakai o lobodo ni ninu to pepepere to ba wa je pe awon erin ke senata adalete ndaje kenje nlo jembo tara nje fun to ba pe ambo won fun afẹ tawon fun leya ni o ambo won ama tawon ko le to tobi fa kan eré ni o wọ́n ra pkc fún ọ wọ́n ra bíbíwèsì o wọ́n ra nǹkan wọ̀sáso gbàsásọ àwọn eléyìí zaka tiwọn ó ti kú olùdí òní tá à ń sọ ó ti di zakatu rúbi tìjárọ bá a sẹ́yìn zakatu rúbi tìjárọ kò láti yọ zaka tiwọn èmi tí mo bá ń sin ẹran lórí pé mo fẹ́ ta àwọn ẹran yìí nígbà báyìí sígbà báyìí ọ̀nà tí ń gbà tí wọ́n yàtọ̀ sí ẹ̀ǹta kan sọ pé mo kàn dáa jẹ́ tọ́lọ́nkà tó kọ́ máa pọ̀ sí fún oní nǹkan irú àwọn eléyìí a kàkúlétì owó tá a fi bẹ̀rẹ̀ a wà kàkúlétì yìí tí bá dà hmm. orí owó wọn tó bá ti wọ ní sọ́ọ̀bù zaka ibẹ̀ láti yọ zaka tí bá ti ń di ìgbẹ̀yìn ọdún tó ló bá ti ń parí ilé yàrá ṣe tọ́ba yìí nìsín ọwọ́ àtàwọn àwọn ẹ̀rọ mẹ́lẹ̀ hmm. e, tó sì jẹ́ owó ni onú owó láti ọkọ̀ ah gbogbo ẹni tí mo tà yìí ọmọ wọ ten million naira zakasi ti bẹ̀rẹ̀ látò bí nine point five hmm. ah, ìlà wà ayọ̀ two point five nínú gbogbo owó yẹn àwọn àbíọ̀bà àdẹ́dà kọjọ kó dákun ìyẹn tó bẹ̀rẹ̀ wọ wa lílé hmm. tí èsì ìṣe ń gara tí èsì ìṣe nǹkan tó pọ̀ jù tí èsì ìṣe ń tó fún wa ní tó fún wa lọ́rùn òun ní ń gbé láti bì kan débì kan òun ní ń pẹ́ láti bì báyìí síbi báyìí mọ̀ yọ̀ǹda ẹ mọ́ yọ ó sọ pé láti bí tí ọba tí ìdàgbàdé bí in tó ń fún mi náà ni ọmọ yọ tèmi ọba dẹ́dà kí wá lè rí wa ẹ̀rí wa náà ni èèmà tí Abubakar kọ fún Anas bin Malik radiyallahu ta'ala anhuma wa ardahuma bal an jami sahaba Abubakar kọ lẹ́tà yìí ó fi hàn Anas sáwọn yàn wípé hádìí fàrídọ́tù الزكاة التي فرض صلى الله عليه وسلم على المسلمين eléyìí ni ọ̀ranyàn ọlọ́run níbi ìzàká tí ànábì ṣe lọ́ranyàn fáwọn mùsùlùmí sànàbí lọ lẹ́sìn ní wàlẹ̀tí amọ̀rọ̀lọ́wù bí i rọ̀súlẹ̀wù tó sì jẹ́ ń tọ́jẹ́ pé àṣì ọlọ́run bí fi sọ bẹ́ẹ̀ ọba adẹ́dà lọ pàdébí láti ẹ̀bẹ̀ sọ fún wọn abubakar wa ní fàmánsù ìlàmìnàlì mùsùlùmí àlàwájì ha ń tà kààlẹ̀ yìí tí ọba tí ipò gójì àníyàn kankan látọgójì sí 120 àmà yọyọ kan láti 121 sí 200 àmà yọ méjì láti 201 sí 300 300 àmà yọ mẹ́ta láti 300 wọ 400 sókè mẹ́rin àbí tí bí bá ń ṣe ń lé sí. ìyìn tí mo kààlẹ̀ fún yìí o fàmọ́nsù ìlànà ìsinmi àlàwájì yà ẹn tí wọ́n bá bi léèrè nígbà ọlọ́run bá ṣerú eléyìí fún nínú mùsùlùmí pé ogójì ló ní o mú kàn wá ń bẹ́ o ó ti di ọgọ́rùn-ún àtogún o mú méjì wá ń bẹ́ o ó ti di ọ̀ọ́dúnrún ọ̀ọ́dúnrún ọgọ́rùn-ún mẹ́ta ẹn tí wọ́n bá bi léèrè bí ó ṣe wà ní ìwé yìí fàlìyú ti hàn. ẹ̀tọ́ ọlọ́run o kó fún wọn o hmm. wà máa ń ilà ẹn tí wọ́n bá wá bi kàlàkọ́ ìrìhàbí tí è ṣe tọ́lọ ń kọ́ lórí ogójì wọn ni wọ́n mú márùn-ún wá ah, ah. hmm. ah, ha hmm, náà gbẹ́sìn rẹ̀ yé ẹni ọwọ́ ìlú ní ìdí ẹran o. kì í ṣe pé wọ́n kó mi papá mọ́ra. ẹran dogójì ọwọ́ ni wọ́n márùn wá. wọ́n lọ́ni wọ́n ní tọ́lọ́n fẹ́ gbà náà nu àyín tọ́lọ́n fẹ́ gbà ọ̀ṣọ́ o ọ̀ṣọ́ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀. torí pọ́pọ́n tá a sọ ọkọ̀ olóòtú ọ̀run jù báyìí hmm. ṣé ilé rẹ̀ yóò ti ní ẹran bíi fọ́ọ̀tì tí ọmọ jẹ́ káàkiri àdúgbò. ìjọjúmọ́ ah, ni wọ́n mọ̀. ìdájọ́ tà sí sọ ọ̀yàtọ̀ sí ẹran tí èèyàn máa máa àwọn kan bẹ báwọn wọ́n rẹ̀ wọ́n bá jùlẹ̀ ẹ̀rọ náà máa lọ sọ́lẹ̀ láàrin ọjà yóò sì jọ mọ́ wọn ayọ̀ wò lẹ́kọ̀ọ́kan ìwé rẹ̀ tẹ̀ ń sọkọ̀ yìí o kìí ṣe ẹni tí èèyàn fi ń dábìtì náà lẹ̀ hmm. tàbí wàhálà lọ́tọ̀ lọ́sì alákùnlé hàn e, ìdájọ́ ọba dẹ́dà lórí rẹ̀ òun lélẹ́yìí eléyìí wá ní tí ọba dẹ́dà ó fi wá máa jálùbáríkà kọ́ wọnú àwọn ẹran kọ́ wọnú sẹ̀mí èèyàn kọ́ wọnú gbogbo téèyàn bá ń fi téèyàn bá ń rí mbẹ̀ láti fi ṣe jàmá kí ọ̀nà ọba dẹ́dà wá béèrè báyìí tọ́pọ̀ ju kèésì wá ṣoṣooṣù hmm. kèésọ́sọ̀ọ̀sẹ̀ èèkan báwọn lọ́dún ni ọba dáadáa kan àbíọ̀ náà dání kẹsì rẹ nínú ẹrú tí ó gbọ́ tí ó sì gbà tí ó sì ṣe bó ṣe ni ó ṣe kò ní ojú àwa o báwo ni mìíràn rahman a sì ojú polẹ fún àwọn ìbéèrè kan sí kejì kó bá dáadáa kọjọ kọtọ àsọnà o barakallahu fina wa fikum wa salaamu ah, alaykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh kí ọlọ́run bá ní sọ àwọn afáwa ní ẹ̀sán olóore wọn kò àtẹ́tọ́nù látàárọ̀ lórí ohun tó ní bá ṣe pẹ̀lú zaka nǹkan ọ̀sìn látòrí ewúrẹ́ àti àgbò àti abo rẹ̀ ní àbí akọ rẹ̀ nítọ́jẹ́ ẹ̀tọ́ ọlọ́run subhanahu wa ta'ala ń bẹ̀ òun náà ni wọ́n sọ fún wa yìí abẹ́lọ́run subhanahu wa ta'ala kọ́dà fún kọ́ba ní ìgbà ní ẹ̀sìn lọ́wọ́ wa àti àwọn náà àti gbogbo ẹni tí ó ń gbọ́ kó jẹ́ ká ẹni tí yóò lè máa yọ ẹ̀tọ́ ọlọ́run subhanahu wa ta'ala nínú dúkìá rẹ̀ láti fi wá ojú rẹ ọlọ́run subhanahu wa ta'ala mọ́jà àwọn àánú ẹ̀ tó yẹ pé yóò gbọ́ yọrin pé ah ẹ wo bí a bá tún délé yìí náà mọ̀ nǹkan ara ẹ̀ náà tún ni bí gbèsè yẹn fẹ́ fọ́ òróró mẹ́ran ni o wọ́n yìí fọ́ òróró mẹ́ran kó ṣe é jẹ o wọ́n ti sọ fún wa pé ó ń bẹ nínú tí dúkìá máa fi ń parẹ́ téèyàn bá ní kò sí tọ́lọ́run nù dúkìá tí ń bẹ lọ́dọ̀ òun ní àkókò yìí a ti wà ní abala ìbéèrè ọlọ́kan ọ̀jọ̀ kan lórí ohun tó ní bá ṣe pẹ̀lú tí wọ́n bá wa sọ insha allah ta'ala ojú òpó tí a máa pè wá sí tó já sí bí òun náà ni 0906 2000949 tàbí 080970000949 tàbí 0705 5000949 òun náà ni ojú òpó tí a ó máa pè láti pè wọlé sí fún ìbéèrè kan tàbí ìkejì lórí abala tí wọ́n bá wa sọ. Naam. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Kí lórúkọ yín obìnrin tí ń pè kí ni ìbéèrè yín? Lórúkọ mi ní Mùsùlùmí láti gbólúwa jí. Ok, ìbéèrè yín. Ìbéèrè yín fẹ́ bèèrè ní ṣe nípa ọ̀rọ̀ ọkùnrin sọ A fe ki, ave kwa je kwen yon ti yon bawa soro yin ni oron lo lorire. El se ki mple yon tou, ane pwede pati mple kupa yon fredor lon. En shalwa. En shalwa. El ekwem len yon tou, en shalwa. Yo amon an bwa mwen yo jyo. El jyo pwede kupa yon ni oron lor le. El jyo. En mwen de lorine. Yo. ẹbẹ̀rẹ̀ ẹbẹ̀rẹ̀ ẹbẹ̀rẹ̀ ẹbẹ̀rẹ̀ ẹta kankan ẹbẹ̀rẹ̀ ẹta kankan náà. òun náà ní pé màmá tó bí wa àwọn mẹ́ta ní obìnrin méjì èmi ọkùnrin nínú àdúgbò yìí àwọn màmá tó bí wa yẹn mùsùlùmí náà ṣe níwọ̀n àwọn àǹtí méjì yẹn wọ́n ti lọ gbọ́ lọ́wọ́ ìbẹ̀rẹ̀ náà ṣe tán fi kú wọ́n á fogún sílẹ̀ ogun náà fi sílẹ̀ yìí ó bí nǹkan bí ní ti mọ̀ márùn ọdún ẹyọ kan so nísìn tí ọ̀rẹ́ gbọ́ pé ìgbà kẹrin tó bá jẹ́ sèpèrè kò lè jẹ́ kú báàlá ṣe ṣe báàlá ṣe fún wọn ẹ̀bùn tí wọ́n bá sọ pé bí wọ́n bá gbé pé òun ò ní fún wọn yóò máa dàbẹ́ pé ìfẹ́ ogún mọ́ ni tí wọ́n tẹ̀lé tọ̀ sí mo fẹ́ béèrè sàmúlò kan tó la. wọ́n ní dúkìá táwọn tí màmá àwọn fi ilẹ̀ àwọn tí wọ́n jọ bí àwọn àwọn kan bẹ́ẹ̀ wọn tí wọ́n ṣe Islam so dúkìá ṣe pọ̀ ṣùgbọ́n àwọn tí àwọn tí wọ́n jọ bí àwọn tí wọ́n ṣe Islam yìí àwọn náà bí àwọn ọmọ dúkìá yẹn tó jẹ́ pàwọn ti gbọ́ pé ẹni tó bá jẹ́ mùsùlùmí tí ó wá bímọ wọn ò ṣe Islam pẹ̀lú rẹ̀ abẹ́ni tó jẹ́ pé kìí ṣe mùsùlùmí náà lòun òun náà wá bímọ ọmọ yẹn wá ṣe Islam ìkíní kejì ò lè jogún ara wọn mùsùlùmí ò lè jogún ẹni tí èsè mùsùlùmí bẹ́ẹ̀ ni ẹni tí èsè mùsùlùmí ò lè jogún mùsùlùmí ah, ìdán bóun làwọn ò ti wá ṣe táwọn ò bá sì fẹ́ fún wọn bí nǹkan yìí wọ́n sọ pé àwọn àjókòó ti ogún tó kan gbogbo ẹbí ni sọ pé kí ni káwọn ò ṣe pẹ̀lú ibi tí ọ̀rọ̀ dédó yìí. alhamdulilayi summa salatu wa salam alusoro salaam wa rahmatulahi wa barakatuh. jama'a nínú islam gẹ́gẹ́ bí àwọn sàfẹ́ràn ṣe ṣàlàyé fún wa mùsùlùmí kò lè jogún ẹlẹ́sìn mi ẹlẹ́sìn mi náà kò sì lè jogún mùsùlùmí ìdájọ́ yìí àwọn sàfẹ́ràn ṣàlàyé rẹ̀ nínú àdéhìí Usama bin Zaid radiyallahu ta'ala anhuma wa ardahuma ìyẹn lọ wá bí tó fi jẹ́ wípé ẹni tọrọ ìléyé mùsùlùmí náà ló léyé torí pé níjọ́ òun wọ́n gbà fọlọ́n téèyàn bẹ́ẹ̀ ní bàbá àbòníyà tí wọ́n bẹ́ẹ̀ sí ìsìláàmù mọ́ gbogbo tí wọ́n bá fílẹ̀ nù dúkìá ìbáàjẹ́ bu nàìjíríà èèyàn gbọ́dọ̀ mú pínlẹ̀ bẹ́ẹ̀. mùsùlùmí ó sì bá sọ tí ó sì gbọ́yé ọba dẹ́dà ni nítorí wípé tẹ́lẹ̀ olónímánì pé bí ọlọ́run ọba bá fẹ́ fún yàn ní yóò fún yàn ní òun ò ní pé wọ́n ti lòràwọ̀ rẹ wọ́n jókòó tógo rẹ hmm. àní mo pàṣẹ báyìí ẹnìkẹni náà tólúwa fẹ́ fi orí rẹ̀ rán tó sùn nínú ilé rẹ̀ kó jí kọmọ fúnra ìwọ ọkì kò sí ìsìlámù ọba dẹ́dà ti pín gbogbo ẹ̀ aláǹsọ́ fún wa fifty thousand years tó yá lọ́wọ́n ọ̀dà yé ló ti parí gbogbo nǹkan bọ́ àti mbẹ́ <laughs> ọmọ ike ni ẹni ó kùn ni àgbàlagbà ni ó kùn ni pátá ni ó kùn mùsùlùmí àwọn tí wọn ò jẹ àgbọ́yé ní ìsìlámù láti pilẹ̀ ẹni ọkọ̀ àti wàhálà ní ọkọ̀ wàhálà ń gbìyànjú láwá ni orí tí ń sọ pé ẹ̀ntí ọba ti tẹ ẹ̀ntí ọba ti ẹ̀ntí ọba ti tẹ yèèpẹ̀ tàbí kó fi yèèpẹ̀ béèrè ìdí bá ń fẹ́ lórí ayé rẹ̀ olóògbúkú ni ó ló ń sọ bẹ́ẹ̀. so gbogbo àwọn nǹkan iná dá mọ́ṣíkìlà alẹ́ bàbá yìí àlàyé yìí kèé serú sìn hmm. gbogbo bí a máa ń pariwo kéè má bá ṣe máa ń sìnkú ní ìsìlámù ìwọ tọrọ bá ti yé ẹbí máa jáwọn òbí ọgbọ yé dádì mo rí àmà tọ́jẹ́ wípé ọ̀rọ̀ yìí ní làwọn òbí wọn padà fi ṣe ìsìlámù dábì èmi ò sọ eléyìí torí nǹkan mi o kálíjọ ṣe yọ́dọ̀ lọ ni o tọ́lọ́ máa pé kẹ́ẹ̀ gbẹ́mí mi dúkìá yín yóò bá yín mójútó àti ogbó tí wọ́n bá fẹ́ bá yín pín sí yín ní nǹkan kan tí wọ́n fẹ́ bá yín mú bí dùn. ọjọ́ ah, ah. báyìí ni. torí ọmọ lòun sì fi ṣiṣẹ́ ah. torí iná lòun fi ń kó nǹkan jọ. akbar Allahu akbar. láìmọye láìmọye bẹ́ẹ̀ láìmọye bẹ́ẹ̀ láìmọye ẹ wá máa wo èèmà nínú ẹ̀sìn wa iná ìyẹn ló bí ìbéèrè lórí pé tí nígbàtàdà bí bá sọ fún wa pé mùsùlùmí ò lè jogún ẹlẹ́sìn mi ẹlẹ́sìn mi náà sì lè jogún mùsùlùmí tíyàwó bá jẹ́ kìrìsẹ́nì tọkọ jẹ́ mùsùlùmí tọkọ ń bá ikú ìbáàdì gbogbo ìbàdàn wọn àfihàn òun yẹn kan bẹ́ẹ̀ bíyàwó náà bá sì ní gbogbo ìbàdàn hmm. tọkọ bá tí tí ọbẹ̀ ikú tọfọkọ́lẹ̀ ọkọ rẹ̀ ò ní pínlẹ̀ tí ó mú bẹ́ẹ̀ eléyìí lọ́wọ́ dá èèmọ̀ lẹ́wì pé ọ̀dà bóò láti wá pingun ẹni ọ̀bá jẹ́ pé ìsìláàmù ló ṣe téèdì ọ̀lẹ́ ọjọ́ ayé rẹ̀ gbogbo ń tá a fẹ́ pín náà inú ìsìláàmù ló ti kó jọ ìyàwó náà lọ́ba ṣe wàhálà ọmọ náà lọ́ba ṣe wàhálà ọwọ́ akú onú ìsìláàmù ní hmm. ó kù oṣù mẹ́ta mẹ́rin tí ó kú ó láyé ẹ̀sìn ni wòlé jogún rẹ̀ ìyàwó náà ti bá ṣe wàhálà yìí ọmọ lọ́ba ṣe wàhálà yìí bóò láti jẹ́ ìlọ́fà tó fi jẹ́ pé ọ̀rọ̀ mẹ́fà làwọn àfáà ní lórí rẹ̀ kọ́mọ́ bá òun náà ni ló fi jẹ́ kó gbogbo ẹni tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ sílámù fún ẹ dájókòó ẹ jẹ́ ọgbọ́n yé dáadáa o hmm. lẹ́yìn rẹ̀ kò sí ti làkàyè mi tó lè gbà mọ́ àfẹ̀ǹtì ọba jẹ́ wípé ń ṣe agídí pé ohun rẹ̀ gbà hmm. apá kan àfa gẹ́gẹ́ bí ti ìmáàmù wa ṣáfì àti ìmáàmù ahmed sọ wọ́n ní gbogbo ẹni tó bá fi àárọ̀ rẹ̀ dìrọ̀lẹ́ rẹ̀ sí ìsìlámù tí ó wà sí ìsìlámù mọ́ lọ́wọ́ alẹ́ dúkìá rẹ̀ yẹn ẹ má kó fẹ́nì kankan ju pé ẹ kó lọ sí CBN lọ hmm. tọ́ba jẹ́ pé nàìjíríà níbẹ̀ tàbí kẹ́ ẹ kó lọ sí CB sani ẹ kó lọ Central Bank ìlú hmm. bóyá ńgbà tí ìjọba fẹ́ kọ́ bọ́jẹ́ẹ̀tì lórí ọ̀rọ̀ títì bóyá mbẹ̀ ni wọ́n bá lọ ní bóyá lórí ọ̀rọ̀ education bóyá ni wọ́n bá lọ ní wọ́n fẹ́ ra ammunition fún lù hmm. láti fi láti protect ìlú fún security ìbọyá ni ọba lọ ni bọyá ètò lórí àwọn skul tí wọ́n mọ̀ ń yá ní lóhùn ìjọba ló sábà dúró sí náà. àpò ìlú ni ọ wà ó di ní ọ̀rọ̀ kejì mọ́mù máàlìkì ní ọ̀rọ̀ iná bẹ́ẹ̀ ṣe wí lèmi náà wí ṣùgbọ́n tí wọ́n bá lọ rè kẹ́fìn pé torí pàdébí sọ pé mùsùlùmí ò lè jogún ẹlòmíì ẹnjọ́ mùsùlùmí ló fi wá sọ pé sẹ́yìn kiri burúkú yìí torí ikẹ́ mọ́bà jogún mi gbẹ̀tọ́rẹ́ ẹ̀sẹ̀ mi ìní ń fi wá fi ìsìlámù lẹ̀ ẹ̀yin gan mo fẹ́ dálà Imam Malik ní tí wọlé ìbá ti ọ̀run ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ẹ́dógún padà sọ̀rọ̀ fámìlì rẹ̀. Hmm. àwọn ẹbí ẹ ni wọ́n. olókùn tiẹ̀ bó ṣe kú àwọn eléyìí ní ẹlẹ́tọ̀ọ́. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó le ṣe pé òǹkà lóko eh, eh, ìmọ̀ tó lọ́rọ̀ eléyìí Abu Hanifa ni máa kà sábà kọ́bílà rídà faliwọ̀rọ̀fẹ́tì lè mùsùlùmí wà máa kẹ́sìmà bá dà rídà falibẹ́jì mọ́lẹ̀ mùsùlùmí ó ní dúkìá ilé ọ̀nà ọlẹ́yọkan o ẹ pín méjì ni wọ́n ní fífún méjì bò gbogbo ń tó ní nínú ìsìláàmù kó tó ní pé ó sọ pé mò ń ṣe mọ́ hmm. ẹ̀já àwọn ẹbí òpin torí ẹjọ́ dààmú ẹ̀ ni ìyìn tó wá ní lẹ́yìn ìgbà tó sọ pé òun ṣe ìsìláàmù mọ́ òun ò ní ẹ kó lọ sí cd. Hmm. ìpín méjì nù. afa Abu Yusuf afa Muhammad wọn nínú àtàfáwọn ẹbí ẹ̀ àwọn ọ̀dàmú táwọn kan torí pàrọ̀ náà ní ẹjọ́ pínlẹ̀ hmm. rẹ̀ ọ̀rọ̀ kẹrin ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ó ní ọ̀rọ̀ àwọn báàdù àtàbíìn kalimama alkọ́mà àwọn ní ẹ̀sìn tó bá lọ gbàun àwọn tí wọ́n bá ti gba ẹ̀sìn yẹn ẹ̀sìn tó gbàun ẹ lọ kó fáwọn ẹlẹ́sìn hmm. ara wọn nu ọ̀rọ̀ kẹfà ni pé náà àwọn ẹlẹ́sìn náà lẹ́ẹ̀fún ṣùgbọ́n àwọn wo nínú ẹbí rẹ̀ inú ẹlẹ́tọ́ àti jogún rẹ̀ tí wọ́n ń ṣe wẹ́sìn hmm. ọ̀rọ̀ mẹ́fẹ́ fàánù hmm. níbi tí àlàmọ́rì tó ṣe kíni tó ní agbára dé ṣùgbọ́n ní nàìjíríà ṣé bàǹgan ni n ta sọ pé àgbọ̀yé nú ẹ̀sìn wa n tí ò ti ẹ̀ títí tó bàǹgan ta àgbọ̀yé. Allahu Akbar. Naam. n tẹ́ ṣe kíni o. n tí ò tó bá nú ẹ̀sìn wa tó ṣe yẹ ká gbọ́yé sá gbọ́yé tó fi dì sí. tọ́ba ti dàbáwọn táàsì sí ní abẹ́ òrùlé ìjọba tí ó sàmpùrù yòó fún yín ìjọba ní sàmpù ẹ̀ fún yín o mm-hmm. kọ́mọ́ mọ̀ wà lálọ́ nílé lóko lẹ́yìn òdì ẹ lọ bá wọn mímọ̀ ogún gangan yín tó jẹ̀tọ̀ ti yín ń bẹ̀ mm-hmm. tọba dẹ́dà pín ẹ gbọ́dọ̀ múlé mm-hmm. níbẹ̀ ẹ mú ẹ̀sìn wọ̀nyí ẹ fi kú lẹ̀ ẹ dàlẹ́ àmọ́ yín sọ́dọ̀ ọba dẹ́dà ẹ má ẹ pọ̀ ládùúà ntọ́lọ̀ ń pin ọba yìí bá lọ́ọ́ kà sí èyí tí ara dàálẹ̀ ẹ dàálẹ̀ torí pé ẹ lágbára kankan lórí eléyàn hmm. ju kí ni o ju kí ẹ̀sádùn kíbi ọ̀mọ́ dàrú wọ́n sì gbé sí ọlọ́run ọba yé ọ̀rẹ́dò níjọ fi wá látẹ̀yìn àtàwọn àtẹ̀yìn o. ọlọ́run bá ní sọ àwọn afáwà lẹ́sàn-án rí eléyìí gan odidi tọ́píìkì lọ jẹ́ ọlọ́run kó mọ̀jẹ̀kẹ́ gbàgbé mímọ̀ kó mọ̀ bá ní fi sọ rẹ̀ sọ yín. Ah, lórí tí wọ́n bá wa sọ lórí ọ̀rọ̀ zakati yìí ìbéèrè wa ẹ̀ ń bá fẹ́ béèrè béèrè orí ok ó ti ó ti re ó ti re náà orí ẹ̀rọ tí àwọn pè sí òun náà ni zero nine zero six two zero zero zero nine four nine tàbí zero eight zero nine seven zero zero zero nine four nine tàbí zero seven zero five five zero zero zero nine four nine ó ní ojú òpó tí a mọ̀ pè sí èyí tí ó já sí àyè tí a wà yìí fún ìbéèrè kan wa alaikum salam wa rahmatullahi kàkà ìgbọ́lẹ̀ tí ń pè kí ní orúkọ yín kí ni ìbéèrè yín. na ìbéèrè yín o. ẹ̀jẹ̀ ìbéèrè mi ni pé ẹran tí ẹ ní tó bá pé forty one yẹn tá a fẹ́ yẹ sàkáàtì. tó bá pé forty. ẹni tó bá pé forty tá a fẹ́ yẹ sàkáàtì ẹ̀yọ̀ kan lórí ẹ̀yìn pé àbá aláàfin ni àbá àkànlé fún ẹnìkan ládùúgbò wa tó bá wà ń bẹ̀. ojú ò ní tí ì ṣe é rí nínú ìdájọ́ ọlọ́run a ní àwọn àlàámìlúnà aláàzàká nínú nínú ojúṣe tí ọba dẹ́dà gbé kalẹ̀ fún ìlú ní ẹ̀sìn wa tó ìsìláàmù yìí ìjọba ní òun ní ọ́fíìsì ọ́fíìsì wọ́n mọ̀ pé wọ́n mọ̀ pé ní zakat home zakat home yìí onú òlò lórí yóò ní igbákejì wọn yóò ní àwọn náà rí fọ́ọ̀mù bíi ọlọ́pàá lọ́dọọdún àwọn ni wọ́n lọ́ọ́ máa gba zakati ọjẹ́tọ̀ ọlọ́run yìí lọ́sàn tó fi jẹ́ wípé ibẹ̀ náà wọ́n ti nílùú ó ti máa fáà náà lówó oṣù ìtumọ̀ wàlẹ̀ àmìlú náà léyánu hmm. àwọn tí ìjọba ìjọba là ń sọ o ìjọba ní ọmọ ìdásí ayo àwọn tí ìjọba gbé kalẹ̀ fún ètò gbígba zakai ọba dọ́dà ní mo ṣe lẹ́tọ̀ náà kàn náà máa jẹ́ ń bẹ̀ pẹ̀lú àṣẹ ìjọba pẹ̀lú tọ́ba fi lélẹ̀ pé wọ́n máa gbà àwọn èèyàn wá mú ọ̀rọ̀ yẹn wá yí hmm. wípé àáfàá ni mí wọ́n fi zàkàrà mi sáwọn èèyàn méjì lọ̀rọ̀ tó ọba jó lòsì tó jẹ́ pé ọwà náà tó lọ ń pín zàkà fún ọlẹ́tọ̀ kó mú bẹ̀ ọlẹ́tọ̀ kó ọba gbogbo ẹ̀dọ́ tó wáyé pé òsì rẹ̀ gbà bẹ́ẹ̀ hmm. kọ́ńtà kọ́kọ́ sàrùwà kọ́ alólòsì ṣùgbọ́n láti máa fi àyà wàlíyàdùn náà léyà ṣe ẹ̀rí. báwọn àfáà ni ọlọ́run wí bẹ́ẹ̀. èèyàn èèyàn túsì ọ̀rọ̀ lọ ni o síbi tí ọ̀sọ́ sí tábàwá jẹ́ pé bàǹdà wa rí ládùúgbò èmi tí lọ sàkáyì ọ̀rọ̀ wa ti dà bó ṣe dà yìí ojú ìyọ́ lọ́ni mọ̀ ń wá ìjọba kankan ò jẹ́ mi pa ní nàìjíríà hmm. pé o ṣe ọ̀sà káà rẹ̀ ìjọba bá ń béèrè táàkì kí n ṣe eléyìí fún wọn bẹ́ẹ̀ hmm. mo fẹ́ travel ni o mo fẹ́ gbàgbà fún company mi ni o kòwàsásùn ni o torí ànábì sọ fún wa pé hmm. ẹ gbọ́dọ̀ dalúrú o tó bá tó táìmù kan ẹ láwọn olórí kan gbogbo nǹkan tí ẹ̀yin àti wọn ẹ̀ ní jọ papọ̀ nítorí pé bẹ́ẹ̀ mi yín náà ṣe dáa sí ẹ lẹ́mí tiẹ̀ náà dáa sí hmm. tí wọ́n bá fẹ́ ka bọ́jẹ́ẹ̀tì èpè ń èbèrè fún yín wọ́n mọ̀ sí pè fún yín ẹ̀ náà mọ̀ sí pè fún yín ẹ̀ sọ́ bàtà ń wojú wa níbi kọ́lá báwọn oníṣẹ́ ti pèpè àbọ̀jẹ́jà olórí burúkú yẹn oníṣà ah, ìṣàṣẹ́rẹ́sì ọ̀gá aláàmù ti pèpè ààrẹ o àwọn oníṣà ọmọ sọfà ẹ wò mọ̀ tètè lọ lẹ́nu lágbo mẹ́sàn-án o wọ́n ní bàbá wíwèrè fẹ́ bá wa sọ̀rọ̀ ayé ọ̀padà dàbá ọ̀. ayé ọ̀dà àdébìrì sọ́ọ̀mù. sọlọ́láwà. àwọn ìsàbí wọn wọn nílẹ̀ kí ni káwọn òṣèlú jọba àmì bíi ní gbogbo ń tó bá jẹ́ tọ́ yín tí mm. gbogbo ń tó bá jẹ́ tọ́ wọn tí ó sọ pé ìlú fẹ́ kẹ́ gbà wípé báyìí mm. ọgbà kí tó bá rọkọ̀ ọgbà nǹkan báyìí tó bá fẹ́ kọ́lé ọgbà báyìí mm. ànábì ni ẹ̀gbọ́rọ̀ mọ́ máa san. ànábì ló tún sọ báwọn ẹgbọ́rọ̀ táwọn olórí lẹ́nu ń bi ọjọ́ sí ẹ̀sán. nítorí tó bá ti pé nǹkan báyìí lálàbọ̀ ìlọ́rùn ẹ máa san o. ṣùgbọ́n tẹ́yìn fẹ́ kí wọ́n ṣe tí wọ́n ṣe fasalùlọ ẹ máa bí ọlọ́run ọba léèrè hakọ̀kan àwọn tó jẹ́tọ̀ tí ẹ dojú ẹ̀kọ́ náà pé wọ́n lọ́n ìlú rẹ̀ bó ṣe rí mọ́ fi bí pamí okùnkù ń bá àwọn ẹja ní odò hmm, wọ́n sì lórí kẹfẹ́ ń kí wọ́n láwẹ̀ tẹ́ gbà wọ́n lọ́fíìsì ẹjẹ́ òní sàásùn ọ̀nbá àwọn ìrà ní òní kọ́ọ̀pù ọ̀nbá àwọn ẹyẹ ń fò káàkiri ọlọ́run dákun ah, ṣàánú wọ́n ṣẹ̀tọ́ mi má jẹ́ ń palú ẹ̀ má jẹ́ ọ̀rọ̀ mi ó dàrú ànábì ní bàdí ẹmọ ìṣẹ́tọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n o má kò kó bóde kọ ọlọ́run jáde sọ lórí ànábì má da o sọlọlọ a ọlọ́mọ fi ń tọ́pọ̀ hàn nẹ́bì yìí o ànábì rẹ̀ má ìṣẹ́tọ́ lórí ṣe o lóbi jẹ́ pé tí bá ń fi ó tí bá òun fi òṣèlú dàlúrú ọ̀wá ń pè ní ìsìlámù tí tọ́lọ̀ ń fi rán nẹ́bì hmm. ọlọ́run ọba yóò bá ní fọ́tọ̀ ọlẹ́mi o torí tá a bá sọ pé kó dé sí ọ ìpìlẹ̀ ní tó bá fẹ́ ṣe ṣe káyé orí ọpẹ́ gbọ́rẹ̀ o. fúnra ara rẹ̀ gàbá dáyà. bá fẹ́ gba gáràjì ń jọun wọ́n kó wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú blow àwọn èèyàn ń sọ fún mi ah, nature ọ̀sẹ̀ wọn ni hmm. wọ́n kò lórí blow wọ́n bọ́ sórí àǹgógó wọ́n kò lórí àǹgógó wọ́n bọ́ sórí àǹsádà wọ́n kò lórí àǹsádà wọ́n bọ́ sórí ìbọn. àwọn wọn ò sì fipamọ́ kí sáyé ti gbà pé ah, ṣe gáràjì wọ́n gbà rọrùn nature ọ̀sẹ̀ wọn lọ́wọ́ ọlọ́dà kò sí ajẹ́jẹ́ o ọlọ́dà kò sí ajẹ́jẹ́ o yìí tí àwọn bá fẹ́ ṣe jẹ́ yọ mọ̀ pé bó o ṣe rí mm, mm, má lọ mọ nǹkan sàn láàrin àìlóòótọ́ mm, ní ní pẹ́pẹ́rọ́ kí ni ní tí wọ́n ṣe ti bẹ̀ so fúdi èyí àmì ọba dẹ́gbà kọjọ kọ́mọ̀jì kọ́rọ̀ wọ́n dàrú o kọ́ra nǹkan mú wa dúró ànábì mọ̀ dá o sallallahu alaihi ìsìlámù òun àlàáfíà ìsìlámù òun àlàáfíà tó bá lè máa sọrú eléyìí. làákàyè lè islam ọmọ fi bá yín sọ̀rọ̀ kò ní mú ẹ̀sìn kankan wá máa yẹ̀yẹ́ ẹ̀sìn kò ní nígbà tó pé ọlẹ́rì ẹ̀rí wò kí ló fẹ́ máa parọ́ mẹ́nì kan sí. Allahu Akbar. náà kí ló fẹ́ máa parọ́ mẹ́nì kan sí nígbà tó kàn pariwo ń yọ kankan ṣé bí lọ́lọ́run wọn ń tọ́sí rí. ní kíníkà lóṣù kíníkà gbogbo bàtàyé bá ń jáyé hmm. tí wọ́n bá lẹ́ni ọlọ́run ọlọ́run ló hmm. mara wọn o ṣùgbọ́n bí wọ́n ṣe rí wájú ọlọ́run wọn ò mọ déédéé kírísítẹ́nì mẹ́mbẹ́ aláwo mẹ́mbẹ́ òní ẹjí òtẹ̀ ẹ̀sìn kankan mẹ́mbẹ́ aburú wa ń ṣẹlẹ̀ mẹ́ ẹwà lẹ́nìkan ní ṣe àbòsí ńlá ni àbòsí ńlá ni o nínú ẹbí òǹkàlùkù mùsùlùmí mẹ́lòmíì ti ń bẹ́ nú ẹbí rẹ̀ tọ́jọ́ pé tí wọ́n bá ní kókó àwọn olóríire nú ẹbí rẹ̀ wáta láti wá pàdé pẹ́sẹ́ǹtì kò ní mẹ́lòmíì hmm. bẹ́ẹ̀ ni mẹ́nu kírísítẹ́nì mẹ́ tọ́mọ̀ ìgbóòlò ìbúkún eléyìí yóò ṣe fà á yóò bójú ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ ẹ̀bí rẹ̀ ni o wọ́n jọ ń lọ ṣọ́ọ̀tì ni wọ́n jọ ń sẹ̀tì ni o eré náà jọ lọ mùsùlùmí wọ́n jọ lọ wọ́n kálukú náà mọ̀ nù ẹbí rẹ o kí nǹkan bá wá dé ọ̀nà pé bẹ́ẹ̀ mùsùlùmí ẹ ti máa ń ṣe nìyẹn ah, ah. kọ́ ọ̀sáṣu máa ṣe kéré kọ́kọ́ ọ̀sáṣu àì máa ṣe bẹ́ẹ̀ ò tá àbá ti lẹ́rìí la máa ń ṣe bẹ́ẹ̀ ẹ ń bá ti mọ̀ pé n tó gbé lọ òdodo ni mọ̀ ṣe fẹ́ràn yẹn ọlọ́run gan sọ fún alukọ́rẹ́ pé lá ìkọrọ àfi dín ìjẹ́ ní kó o sì fẹ́ sí i kọ́ tàbí ìyànà rúṣùmọ̀ lọ́gàjì ojú ọ̀nà mọ̀ ọ̀nà tó lọ sáàjẹ̀ náà ti fojú hàn ọ̀nà tó lọ ọ̀nà ó ti fojú hàn. tó bá wù kálukú ní ọgbà bẹ̀ ní ọgbà lọ sí wàhálà bẹ́ẹ̀. ó ṣe wá àfẹ́kọ́ mọ́ kí o jáde pé ká kókó bọ̀ lọ́rùn. láì sọ ọmọ ọmọ wí ọmọ gan ò ní concentrate mọ́ wọ́n ṣe ń jẹ́ fún pankẹ́rẹ́ wọ́n tó sọ di kùmọ̀. kò lè rí nǹkan kan kà mọ́. ó di làlámọ́ pé mo kú ó ẹ̀mọ̀ ọba bọ́ọ̀lù ọ̀run torí àwọn òbí ẹ̀ náà ni. kí á lè lè jẹ́ fẹ́ jẹ lórí rẹ̀ á ti mọ̀ pé eléyìí olótìtì ẹ̀ bọ̀ jẹ̀mọ́ oríṣiríṣi ẹ̀dá o mm. àwọn ẹ̀dá kan bẹ báyìí báyìí fún ẹ lẹ́yìn òróró wọ́n wà á mú wọ́n wà á pa ogbó wà látẹ̀ǹsìtì kẹ́sì ti fúnlẹ̀ ló ti ní ohun <laughs> <laughs> kí ló wá fẹ́ ṣe òun lè mẹ́rin lọ́lá sẹ́wọ̀n wọ́n la yóò sì máa la fún wọn máa lé epo rẹ̀ yóò máa lé epo rẹ̀ ẹ̀rẹ́ kò kí ni kí ni bọ́ọ̀lù ṣe tó ń tiẹ̀ nu. ohun tó ń ládọ̀tí. kò síbi tí ó sì ṣùgbọ́n ọba adé dàda kò sànú wa méjì kìlú yọ̀ọ̀dà ro ìwà ló mú dúró wà lẹ́lọ́ ni mú dúró ọlọ́run ní múdú ọ̀bẹ̀rẹ̀dà ní múdú dákùn méjì ọ̀dàrú kò torí wípé ó ń kálukú sà ń gọ sí abẹ́ ń tọ́ bá ti rò pé ibẹ̀ lọ̀rọ̀ owó ti bí yá hmm. yóò mọ̀ wá fi da nǹkan mìíràn ọlọ́run dákùn ọ̀rọ̀ tí ń darí wa darí wọn lọ síbi ìyọ́nú rẹ̀ kí ló lè sinmi àwa tí ń darí náà darí àwa náà lọ síbi ìyọ́nú rẹ̀ kí àti ọkọ̀ náà láti jọ ń jẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá lọ́ọ̀bù èmi ọmọ pé bí láàdì wà ìjàrọ́ tí àláyà àzìzàtò. Bìládì wà ìjàrọ́ tí àláyà àzìzàtò. Wà áàlì wà ìzọ́nú àláyà kìrọ́mù wà áhàlì. وإن ظنوا علي كرام وأهلي وإن ظنوا علي كرام وأهلي وإن ظنوا علي كرام bẹ́ẹ̀ bá ní Nàìjíríà Bìláàdì. Bìláàdì. Ibi ọlọ́run dé èmi sínú. Bìláàdì wà ní ìjà. Nàìjíríà lọ́wọ́ ọlọ́run dé mi sí o. Àzíza tó. Mo wá jẹ́ táìbù Yorùbá ń bẹ̀. Wọ́n bí mi sí Ọ̀yọ́ Stéètì nígbàdàn lókè àdú. Bìláàdì wà ní ìjà tí wọ́n lẹ̀ yíyá àzíza tó. Gbogbo orú àbòsí tí wọ́n bá nílùú ìṣeésí mi, àbọ̀mọ̀ ìlú ìfínbó ọkọ̀ ìjẹ́ aziza tún tí èdè ọgbẹ̀rẹ̀ kìámọ̀ lọ́dọ̀ tèmi ẹni abí nàìjíríà máa jẹ́. wà á hà lè wà ń dọ̀nù àlàyé kìrámù wà á lè wà ń dọ̀nù àlàyé kìrámù. gbogbo ọtí bàbá ń bá ṣe ń ta wà á lè. wà á lè. èmi lẹbí mi o wàhálì ẹbí mi lẹbí mi ọmọ jẹ wàhálì bàbá tí ó bí mi ló bí mi hùn ìyá tí ó bí mi ló bí mi hùn àwọn tí wọ́n jẹ́gbọ̀n mi ní ẹjẹ́gbọ̀n mi àti wọ́n jábúrò mi ní ẹjẹ́gbọ̀n mi àwọn tàgbé wáyé mẹ́rin nù àlàyé kẹrẹ mọ́ wàhálì kẹrẹ mọ́. àwọn ẹbí mi ìbá máa bòmí sí ń jọ àwọn náà mi ìní kí kọ́mọ̀dì pé ní ríra wọn padà lọ́wọ́n hmm. ìlú mi ìlú mi ò nàìjíríà ọmọ nàìjíríà ni mí hmm. ẹni wù àti mádé mo sì mọ bí mo ṣe ń gbókọ̀ ìlú ìga mo sì mọ bí mo ṣe ń fọ ìlú ìmọ̀ gbogbo àmì ṣe tó bó ṣe mọ ṣùgbọ́n tẹ́ ẹ bá wá ń gbọ́ nǹkan mí ń bò mí gbogbo akáàrí ní ẹbí mi náà ẹbí mi náà lẹ́bí mi tó yóò sojú ẹ̀ dáadáa ọba dáadáa kun o ìwọ làwa ní o àwa náà ló ti alọ́ ń bẹ̀rẹ̀ o jimá ìlẹ́jọ́ lọ o eré lẹ́sìn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí títí tí gbogbo ẹ̀ pé ẹ ọlọ́mọ fi alẹ́ o mẹ́jọ wọ́n dàrú o àwa ń bí ọ nínú ọ̀dà ní kàṣí rẹ ìlú yìí mẹ́jọ dàrú o àwa tá à ń bẹ̀ ń bẹ̀ náà fi alọ́ kàbalẹ̀ o mẹ́jọ àṣẹ̀ṣẹ̀ o mẹ́jọ wọ́n dàrú o mẹ́jọ àṣìṣe o ìyọnu rẹ ni ọmọ ìlàwà fún mọ́lú àfúbìnú rẹ̀ o bí hakila haula wala quwwata. illa billahi al-ali al-azim ọlọ́run bá ní sàn àfáwà lẹ́sàn rí láàrin àsìkò díẹ̀ kékeré tó ṣẹ́kù lórí dídá sí ètò tí àwọn èèyàn ń dá sí wọ́n sọ fún wa pé àwọn èèyàn ti ń fi nǹkan sínú àsùnwọ̀n yẹn tí ó dẹ̀ ti ń ṣe díẹ̀ rẹ̀ ṣùgbọ́n kò tí ì ṣe déédéé kò tí ì tó nǹkan tí àbùkátà sí fún ẹni tó bá fẹ́ béèrè nǹkan kan lórí àsùnwọ̀n náà fóònù nọ́mbà tí a máa pèsè òun náà ní zero eight zero five three five six 1131 lẹ́ẹ̀kan sí 0805 356131 account number account details òun náà ni bank FCMB FCMB ó ah, ní orúkọ bank bákan náà account ah, number 9086261018 lẹ́ẹ̀kan sí eight account name ys multipurpose multilink uh, network sorry uh, eh, ys multipurpose network òun náà níbi tí a máa fi ètò náà sí fún ètò prógrámù èyí ó máa ń wá ní ọ̀sọ̀ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí a ṣe bùkátà sí àkúnlọ́wọ́ àwọn èèyàn gẹ́gẹ́ bí ìmọ̀ràn àwọn èèyàn sẹ́sọ pé kájẹ́ káwọn èèyàn náà dáṣe láti ta kọ́nà ọba ní ìgbà ní ìbádà fẹ́ni kọ̀ọ̀kan àkọ́mọ́sẹ̀lẹ̀ lópin subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu wassalamu alaikum ورحمة الله وبركاته منه فإنه ملاقي